بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ورحمة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ وبعلا ọlọ́wọ́n ọba aláàánú jùlọ à ń olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó bá bálẹ́bí náà tàwọn ará rí rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àǹdẹ́rẹ́ wọn bá kó sànú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá àti lágbà ọlọ́mọdé àfààní ẹ̀yí wa kò láyàtàlùkẹ́ ọlá la ilaha tíra tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òun náà ni mustalihul aziz àwọn ẹ̀kọ́ tó súnmọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́ntàbí aziz àwọn ẹ̀kọ́ very very important pàápàá jùlọ àsìkò tí wà yìí tí gbogbo nǹkan ti polúkú musu sẹ́gbẹ́ àti tọ́rọmọ́ ọlọ́wọ́n ọba ọba kọ́tọ́rọ̀ wọn bá sọ pé nánú nazarina zikira wa inna la'ula hafizun dájúdájú àwọlá sọ Qur'an kalẹ̀ àwọlá ti bẹ̀rẹ̀ mú àwọn àfáàlẹ̀ kéde Qur'an nìkan ni kódà àdísì náà ọlọ́mújútó lọ́fà tọ́lọ́ fi àwọn àfáà àwọn ẹ̀kọ́ yìí làwọn afá àǹkọ afá àtọ́kọ́ sí tíra ìfọwọ́ ní Muhammad bin Salih al-Uthaymeen wọn bá fi dáadáa fún bàbá náà lọ́ọ̀bà ẹ̀kọ́ tí àǹkọ́ lọ náà nípa àwọn hadith àwọn gbólóhùn tó máa ń fún táwọn pé a ah, èrè marufó lélẹ̀ bisaati èrè marufó òní fúnra rẹ̀ marufó òní bi hukmihi mawqufun àti bí mọ̀ọ́kófòm lè ókùnmìyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti mọ́ àwọn examples wa inú àwọn examples mo fẹ́ fún wa láàárọ̀ iná ni ọ̀rọ̀ ìkómà lẹ́yìn màtí wọ́n láfzán látẹnu ànábì Muhammad sallallahu alayhi wa sallam ipe ìràdúyẹ àdókùn ìlà ọ̀rùsìn fọ̀lẹ́jìm ìràdúyẹ àdókùn ìlà ọ̀rùsìn àwọn náhàwìhí fọ̀lẹ́jìm tó bá ìwùfà ẹ̀tẹ̀ nìkan sí ibi ìyàwó àbí ayọ̀ tó bá tó mọ́ bẹ̀ tọ̀yẹ́dì Sheikh Ahmad Bappa Dr. baba oní hadith wọ́n ní gbogbo tó bá tó mọ́ nǹkan dùnú ó ti wá bẹ́ẹ̀ àyàfi dínẹ́tì bá wáyé pé ara rẹ̀ ní òsì nílẹ̀ lókun torí yọ̀rọ̀ tàdúrí lọ́ọ̀yà ní mọ́ pé inú àwọn ẹ̀kọ́ táwọn ọmọ kọ́ ní lọ́ọ̀sùn àbí ní lọ́ọ̀yà tá ń kọ́ kọ́má onítùmọ̀ ìwọ̀rọ̀ sọ bójú kọ́má full tó da ọ̀rọ̀ ẹrú mọ́ lọ́wọ́ ó lè ń ẹni tó mọ̀rọ̀ gbogbo yẹn lọ alẹ́bí Muhammad sallallahu alaihi wa tó ní ìlà tí wọ́n pè é bí ìyàwó ìnáwó ìyàwó kọ́ wá dúró yọ ní àwọn ní àwì yìí àti tó bá jọmọ́ bẹ́ẹ̀ ilé ìwà ló jọmọ́ jọmọ́ àmì kẹ́lí náà níbi sẹlẹ̀ gbogbo tó bá jọmọ́ náà ayọ̀ fàlùyẹ́ ti pé ẹ̀dá ilé ìní láfíà ní ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ mà ọwọ́ abẹ́bẹ́ the first thing tí ìyẹn máa ṣe àwọn tẹ́ báyìí àti Yorùbá ni àtàlómìnira ni ìtumọ̀ wí náà ni pé ẹ̀yìn ìyàwó ni máa ẹni òye mẹ́sàn ọmọ ìràdá rẹ̀ torí tó súnmọ́ àbí náà ní kí ni ìkómà àtúwárí àwọn sàhábà títàbí ìta ń pè ní Muawiya bin Qurra tó pè wọ́n sí ìkómà àdíṣe mọ̀ tí wọ́n àwọn a fà wa nìyẹn láti gbàgbọ́ yìí ọ̀rọ̀ ọlọ́ọ̀ba tí wọ́n bẹ̀rẹ̀ lóga yàrá ti màáwí àbí nìkó rẹ̀ ẹ́ kí wọ́n ní hukumu rẹ̀ gbogbo àlàyé tí àfáàní tí àlàyé sàlàyé fún wa nìyẹn kọlọ ní kó yé sàlàyé ní àrùn náà wọn gbọ́dọ̀ tó máa lò tẹ́lẹ̀ gbọ́rọ̀ ànẹ́bì ni àbọ́rọ̀ sàábẹ́ ni káwọlù sàábẹ́ tẹ́lẹ̀ gbọ́rọ̀ ànẹ́bì ni títà ìbá sọ báyìí pé sàábẹ́ lọ́n sọ báyìí pé umirna aw nuhina an na'am an aw amara an-nas umira an-nas bi an-nawi títà ìbá sọ pé umirna wọ́n pa wá láti aw nuhi àbí wọ́n kọ̀ fà àbí umira an ẹ̀rí gbólù màmá wa ọmọ àti àdọ̀rọ̀ yá èyí omi náà umirna an nakhruju fi ìdẹ́yìní àwáàtìk tó wọ́n pa wá láṣẹ tábíjáde lójọ eid àwọn obìnrin àtàwọn ọmọbìnrin wọ́n jáde lójọ eid àti fún ọ̀bẹ wítínẹ́sì eid méjèèjì ó ní umirna wọ́n pa wá láṣẹ wúsì tábà وقولها عدوك نهينا انتباء لهذا لم يعزم علينا وقال سي وقفوا على ما تلوك رسولته مو مولو وقفوا وقفوا على ما تلوك كما سيقول في توريته وقفوا يسكات لرسولته ni wọ́n kọ̀ fún wa àmọ́ níbi òun pé kankankan o ó mú olùrà ẹ̀mọ́ ìgbà òkèfè ó díye wa àwọn afẹ́ àní wọ́lámù يعزم عليها علينا إليه قلوا تيوم وعسياني وقول ابن عباس رضي الله عنهما أتقولوا عبد الله بن عباس بيه أمر الناس أن يقول آخر أحد بالبيت التواف سيدنا عبد الله بن عباس قولي أمر الناس وطبك روية أن يقول آخر أحدهم بالبيت تكبر في هذا الأمر دلاتي توسي يكون مكة يكون مكة تكون مكة تكون مكة تكون مكة maka yàtọ̀ fún gbogbo àwọn àbí yòókù gbogbo máa sí yòókù máa sí gbogbo yòókù fẹ́ẹ̀tì lákọ̀ọ́sí ni náfìlà àmọ́ láti kọ́ àti náfìlà tẹ̀sí ìtàn mọ́sí àmọ́ maka the first is that kọ́ọ̀sí bẹ̀ tí bá wọ̀ bẹ̀ lọ òun náà ní kọ́kọ́ kọ́ ní tọ́wọ́ ó di wa tí wọ́n fi ẹ̀yọ́ dé maka ní ìwọ́n kírun tó ọgbà wọn kírun lọ ó sọ pé àfẹ́sì ah, yẹn kí n ṣe ara ọ àmọ́ pé ọkọ̀ wọ́kà wọlé kò sí àpò òun ni tí wọ́n máa kírun lọ́wọ́ fasting tana to she tu ko be na gbogbo ni tawaf se o mbe mi na amra nas mo pa se ba wiya an yakuna ga ko je pe akhiru adim bil bayt the last thing to she ko ni makka ni makaba bayt ni at tawaf at tawaf mo ko tawaf al wada ali mo ko tawaf àwọn Indonesia ẹ bá àwọn ọmọ máa ṣe bá fẹ́ kó tí wọ́n bá ju wọ́n wà ní kọ́yìn tó kọjú sí ibi tó ń lọ ó mọ̀ yẹ̀rẹ̀ ju ó o ó dàrí nàkó ó di wa ọlọ́ọ̀bá kó sànù wa ẹ àánú ọlọ́ọ̀bá ìlú 18 hours àwọn 18 tó ó lé wa ọlọ́pàá kó fi àdó wa tí máa ń ju ọba tí máa ń ju ọba ó sì máa sọkó àwọn oúnjẹ wa máa ti wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé ju ọba yìí ọmọ ìlàlá rẹ̀ ọlọ́pàá kó fi náà وقول أنس رضي الله في كرت الشوارب والتكبير ليه من الأظافر والنطف الإت وحرك عانا ألا نترك فوق أربعين ليلة وقال سيدنا أنس بي النبي قوالا أسكو أسكو تاما جي أموا أموا أقول جو فوق ديسلو كما قاتل قاتل قاتل ما تفهمي وتقليم العذافر أتي كان كان فرن فوق ديسلو ونتف الأكبر أقول إموا بيعوا ورن فوق بقبان كان يبقى جو wàhásùlá àná àti ìfáwọn ara wa ojú ara ńlá yóò tọrọ kọ́ fọ́ọ̀kà rọ̀bà ẹ̀yẹ ká má fi ilẹ̀ kùn fọ́tí dè lọ ọpẹ́ jù kó tó fáwọn ara rẹ̀ kó tó fa kó tó gé irun mú rẹ̀ kó tó fa kábíyà rẹ̀ kó tó gé ìkẹ́nà rẹ̀ ọpẹ́ jù náà ní fọ́tí dè wá sí fọ́tí dè lọ òtún òtún òtún sáà makoro ni ó ti yé wa ẹ̀wọ̀ Islam pa ìmọ́tótó asáàdì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà أن يحكم الصحابي على سيب أمناء معصية كيف أقول لك ليه السني كيف أقول لك ليه السني كقول أبي هريرة رضي الله عنه أبي يقولوا سنة أبي هريرة على مقال به في من خرج من المسجد بعد الأذان إبا أيضا مقبل رسان أو سعدل ماسي أو ماسي مقبل رسان كذلك بيسا على فتنك أو أفقد جالي ماسي أو دي سيدنا أبو هريرة الأجوبي أما هذا فقد عصى أبا قاسم إليه أدس أبا قاسم يعني أدس النبي محمد صلى الله عليه وسلم ما يسمى أدس له أدس له أما هذا فقد عصى أبا قاسم يقول مقروني كيف كنت لك وجال ماسي سواء سواء فاني أما يقول كجال ماسي إليه أبا وهكذا لو حكم الصحابي على سبب أنه الطاعة بأن سبب إليه شيرني فسرني إذ لا يقول شيء معصية أو طاعة إلا بالنص من الشارع تري آل ابن نقيه الثاني أبي لي شارني حيقول النص قد يقضي القرآن أبي سورة من السلام ولا يكتم بذلك إلا وعنده وعلم منه سابق وزبقني يا أبي كني شيرني àti kọ́kọ́ bí ó ti nímọ̀ nípa àdúrà lẹ́bí sallallahu alaihi wasallam asáàbẹ̀ ẹlẹ́ẹ̀kejì qawluhum ani sàábì gbólóhùn tó bá sọ pé sàábì sọ báyìí kó fi ra hadith aw riwayati ọ̀rọ̀ yìí sàábì lọ sọ pé ànẹ́bì lọ sọ nínú riwaya ka qawli Sa'id bin Jubayr an ibn Abbas radiyallahu anhuma ẹbí Sa'id bin Jubayr قال لا بن عباس رضي الله عنه سبحانه الشفاء في الصلاة ثلاث أماري وثلاث متع أماري وثلاث بانكمة لا بانكمة شربة له أصل كيما مو أوي وثمان به وشدة المحجم كيما دب وما ما دب وما دب ما جاجا وما فاجا نعم وأه Eh, ìjàmà yóò bá ń pè ní kéèyàn dégbò ọlọ́wọ́ fún ọ̀kẹ́ àti náà ẹ máa fi nǹkan gbígbóná bá nǹkan iná títí bí nǹkan ọmọ yàrá sáré wà á náà ọmọdé ànìkẹ́ yìí nini wọn رفي العزيز عبد الله بن عباس كني النبي صلى الله عليه وسلم وقال سعيد بن مسيب عزيز بن سعيد بن مسيب عن أبي هريرة رضي الله عنه في في رواية أبي الفترة خمسة أوان تعطون دماني تلقوا عمين يماتي مون على خمس أو خمسة من الفترة بك مانو يوانو دماني مني الختان كين دابه كين دابه والاستعداد كين أفهم وجوارا والنقص في الحديث كين أفهم عبية كما يقول وتكليم الأظفار كين جي كان وقص الشارب كما في يومه وبيلي علون دم دم دا المؤمن الدين كذلك ولو قالوا عن الصحابي بين ان تبع انصر الله صحابي دبي باثر الحديث قالوا حديث او بدي تمنيه ابي يسوي سيتي او تبليغ يبلغ بي ابي يسوي وصو نجيزه دكوي او ناوي فان مثل هذه العبارات يروى بك الرباعي لا حكم مرفوع صريحا ده تعرفوا بيه النبي بالستفورد وإن لم تكن صحيحة في إضافتها إلى النبي صلى الله عليه وسلم صحابي يضبع النبي لوي قوتي واحد لكن مؤشر بذلك إليه لا في الأراري نمبر 2 الموقوف تما في حديث الموقوف إذا كان بوجاك أي مرفوني تما في حديث الموقوف ما أضيف إلى صحابي أرزق صحابي لبصر صحابي لبصر رهيب ولم يثبت له حكم الرفع قضيه النبي لزقوه ابي ابو لا ندى كان با ما اقرا النبي قد قسم به لساله اقدوي وي قالوا عمر رضي الله عبد الخطاب رضي الله عنه قلوا عمر بن الخطاب رضي الله عنه توقف يخدم الاسلام وذله العالم وجدال منافق عالم بالكتاب وحكم الائمه المدلين ó láwọn nǹkan mẹ́ta ìfún máa ń ṣe wọ́n máa ń kó bí ń wó Islam ọ̀rọ̀ ọmọrọ̀ ní bọ̀kọ̀tọ́m ó ní nǹkan mẹ́ta yìí tí máa ń ṣẹlẹ̀ àwọn tí máa ń ṣe wọ́n yí àdúmọ̀ Islam wọ́n wó Islam dínlẹ̀tọ̀ ààrẹ káàfà ya yakuya àfà nígbà mọ̀sọ́lọ́bà ọmọ mùsìgá ẹ̀kọ́ wà ní ẹ̀kọ́ bóbìnrin ti àwàdà àkọ́mọ̀ bóbìnrin kọ́mọ̀ bá obìnrin olóbìnrin ó di eléyìí tó ìbá àfáà lágbájá rà òṣìṣẹ́ ọlọ́ọ̀bà kó sàmì ọ̀kan wa àbúrò mi kan airport officer ni abdulrasheed langbe mo ń travel lọ ní pẹ̀lú bàjìlá ọlọ́kọ̀ fọ́rẹ́jì mo ń travel lọ ní abáde rárá bá ti air force base abára abdulrasheed tó náà gbé ìgbọ̀kọ̀ mo lọ ń lọ ah, abdulrasheed ó wà lọ́kì ilé náà náà lọ abágbéra lọ sí bọ́sùn abdulrasheed bò ní irun sẹ́nu ah orí àfá àkàbà ìtìtì lọ́rùn fún orí tó bá ráyì gúkí o tó wọ́n bá ráyì tásìkò kọ́sí tó wọ́n kásì tó bá anáàlá wàlá àmdìlá wàlá ilaha illallah aláwà bọ́ọ̀kùn àà ilé lọ́rọ̀kùn àà tó láàfá àyí àfá àyí dẹ̀mọ́ tó kọmọ sí wáàdì àádìmú ìdí ní rẹ́fẹ́sì ó ní àfá àyí àfá àyí dáni àbí ọjọ́ àbí ìdásọ̀tọ̀ wọ̀dá

onídòdò tó bá ráyì kírun òun ó kírun tó bá ráyì kírun ó kàlẹ̀ ìgbà náà ọ̀rà àbúrájíjì àfáà ṣe mistake ló ní àjàkùn tó lọ́ba ẹgbẹ́ ìgbẹ́ pàpà àfáà rẹ̀ bí mọ́ tó wá sí wá jọ lọ́yìn ẹni gba ìlọ́ba lọ́la bá ìjìnlẹ̀ àwọn ọmọ orí tó lọ pé ẹgbẹ́ ìjẹ́ pàpà aládìmí ìlú ìmọ̀ pẹ̀lú tí àwọn èèyàn sọ bí ó afáà yẹn ọ̀sọ̀ àwọn èèyàn lórí tọ́bàrù kò sí nǹkan tọ́rọ pò anábì sọ̀rọ̀lá àlọ́sà ọwà lójú ogun bá àwọn ọ̀tá ní anábì bísímàkíọ̀ bísímàkíọ̀ ó di yíwa ọlọ́mọdé àfọ̀rọ̀ yíwa aláàkọ́ ní tí máa kó bẹ́sì òun náà ní káfà yà kú ọ̀kọ́ jẹ́dẹ́ alimọ̀náfíkì alimọ̀lì kìtà àti mọ̀náfíkì tó máa ń pa kùrán tó máa ń pa àfíì tó máa ń bọ́ sí fanfa wọ́n láyé mọ̀ kó bẹ́sì وكيني لك وحكم الأئمة المدلين المضلين أتعوى أسواجه ما سعينه فلو يدعوه وحكم كيني وحكم الأئمة المدلين أما فاتوا من سعينه ولا مزاس عنه ولا الله نمبر 3 ونعلم المقطوع أذيك مرفوع أذيك موقوف إليه مقطوع ما أضيف إلى تابعه ومن بعده ẹgbẹ́ táàbì lọ́sọ̀rọ̀ yìí àbúṣiṣẹ́ yìí àbáńtó wà lẹ́yìn rẹ̀ bí ọ̀rọ̀ Abdullahi bin Umar bí Umar bin Abdulaziz tó ní inna al-layla wa an-nahara ya'malani fika fa'mal fihima ọ̀rọ̀ kíni kéde kéde wà nẹ́bì ni ọ̀rọ̀ táàbì ni táàbì ọ̀rọ̀ ìfẹ́ mọ̀ òkú ẹ̀ mọ̀ tó ní tí bá fún منقطع نوع من انواع الضعيف ó lè منقطع ọ̀kan nínú àwọn onírúurú ضعيف àmọ́ موقوف ó lè jẹ́ صحيح àmọ́ gbólóhùn tani gbólóhùn tábì ìyẹn ó díyẹ̀wà káríkà afrọ́dí dáadáa ما أضيف إلى صحابي التابعي ومن بعد اعتدوا عليه bí ọ̀rọ̀ Hasan Basri ọ̀rọ̀ yẹ́yá ìpọ̀jù yóò bẹ̀rù pàdé sí àmọ́rọ̀ Hasan Basri nìkan yìí ليس الإيمان بالتعلي ولا تمني ولكن ما كده ما كده ما قولي ليس ما ليس بالإيمان بالتعلي ولكن ما كده وما وقر في القلب وصدق العمل انت رايك تكو سنو بايا يهنوك حقا تتعرف بس رايك قولوا مثال قوله ابن السرين bí ibùnà ibùnà sèré ibùnà sèré àfáàlọ́jọ́ fún ìmáàmù Malik ẹgbẹ́ Malik Malik tábì tábì yìí ibùnà sèré tábì yìí lòun ó di iná àádọ́rẹ̀ ilmu dì ibùnà sèré ni mọ́tò pé iná àádọ́rẹ̀ ilmu dì mọ́tẹ́rì dì mọ́tẹ́rì táǹkọ̀ ẹ̀sìn bá bá ti kó láǹkọ́ mọ̀ ẹ̀sìn ní bá iná àádọ́rẹ̀ ilmu kiri fanzuru amman ta'khuduna bainakum ẹ̀ mọ̀dọ̀ àfáà tẹ́tì máa kéwù abáàdì mọ ògógóró tó bá kéré ọ̀pọ̀lọpọ̀ máa ṣe àgógóró pàmí pẹ̀lú ayé àbí ẹ̀kọ́ ni àbí tó ń lo hot drink fanzuru amman ta kòzóna dinakum ẹmọ tó tẹ́tìmọ̀ gbà ẹ̀sìn tẹ́tìmọ̀ gbà ẹ̀máyé وقول مالك كل مالك اترك من من اعمال السر ما لا يحسن بك أن تعمله في العالية علانية الله أكبر قلوا مالك مالك التابي التابي وغطوا فيه

technical word ثم قالوا مرفوع موقوف مقري مقطوع عبر في الصحابي هل جاء صحابي جاء صحابي صحابي أو صحابي صحابي كون كون كون صحابي كاتو بيع بي صلى الله عليه النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Naam. Naam. Bẹ́ẹ̀ni. Kẹ́ẹ̀ dígò. Inájò kan rẹ̀. Fún àdé ọmọ ìlàjì máa lóná. Kẹ́gẹ́ ẹ̀mà tí ó sí ẹ̀fún gbà ní wọn fi lọ́jọ́ ara bí a fi iná gbóná gbọ́jọ́ ara nìkan kó sábúrú ń bẹ̀ àdébí kọfọ ànábì ọ̀fẹ́ fún wa ni kí ó jẹ́ kí ẹ̀sẹ̀ ara mi àmọ́ àwòtán wa bẹ̀ ó di yẹn ànábì ọ̀la ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ tí wàá tó mọ̀rọ̀ náà kó ní ní àádọ́ ní ara àdúgbò kùn lọ́sọ̀rọ̀ pé sẹ́ni náà ọ̀tá yìí ọ̀tá yìí náà sábẹ́ sọ ìpaná lẹ́kẹ̀ẹ́jọ́ mọ̀

ó di torí òun rẹ̀ ọ̀ ní máa kó padà báwọn